أنفسنا ومن سيئات أعمالنا من يأده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد وبعتي أنبا إتو الدين يسر ندي دي أسكوي eléyìí ni ètò tó ṣe pé ó ń ṣe àlàyé fún wa láti jẹ́ kó yé wa pé Islam ẹ̀sìn ìrọ̀rùn púpọ̀ jù ni so Islam kò sí pákáleke nínú rẹ̀ bóyá ni pé ìrọ̀rùn ni islam bá dé ní gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀lọ́ àlámọ̀rí rẹ̀ ẹni tó bá fẹ́ fi líle kankankan tí ò sí nínú islam bọ́ ó ń tọ̀hún àbùkù ní ọkàn ní ọ̀dọ̀ ọlọ́run ọba tí wàá bẹ ọba subhanahu wa ìrọ̀rùn islam náà kí ọlọ́run ọba kí ó jẹ́ kárì gbogbo àwa tí à ń gbọ́ra wa kíra asalaamu alaykum wa Eh, ogun ṣíṣe òun náà ń pè ní idán ṣíṣe nǹkan kan náà ní jẹ́ méjèèjì pé mo ṣàlàyé níjò ní so a ti mo ti gbìyànjú láti ṣàlàyé nǹkan tí à ń pè ní asehir so yẹn ni pé eh, idán ogun ní ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú èdè lárúbáwá so bákan náà nínú ṣẹ̀ríà nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ láti ṣàlàyé ní so mo tún wá fẹ́nu kan èèyàn gbọ́dọ̀ ní ìgbàgbọ́ ipe tí ń jẹ́ sihir gbé nǹkan tí ó ń bẹ ni èèyàn gbọ́dọ̀ ní kò ṣoògùn èèyàn gbọ́dọ̀ ní kò sí tí wọ́n ń pè ní sihir èèyàn gbọ́dọ̀ ní kò sí torí pé tí a bá lọ wọnú al jí kó rinlẹ̀ ń hadith alayhi wa ó ká mọ̀ pé tí wọ́n ń pè ti ṣí wàláhì á takò pé kò sí àmọ́ ibi tó yẹ ká dúró sí gangan lérí rẹ̀ máa padà mẹ́nu kan alimami Nawawi alayhi rahmatullah kọ́dà àwọn sọ bí pé wọ́n ní ọ̀rọ̀ yẹn ipe ìpanupọ̀ wọ́n ní wa sahih anna lis-sihri haqiqatun wa bihi qata'a al-jumhur wa alayhi 'aamatu al-ulama sunnati as-sahiha al-mashhura imam Nawawi alayhi rahmatullah wọ́n ní pé ní tó ń jẹ́ òdodo ọ̀rọ̀ òun náà ni pé idán ó ń ṣe ń bẹ lóòótọ́ ẹni pé oògùn ń bẹ lóòótọ́ ẹni pé àpánupọ̀ gbogbo mùsùlùmí tí wọ́n jẹ́ ẹni tí wọ́n ń dúró alukoran àti sunna nabi sallallahu alayhi sallam ni ìpanupọ̀ wà pé idán ń bẹ pé oògùn ń bẹ bákan náà alukoran gan jẹ́rìí síbẹ̀ sunna nabi sallallahu alayhi sallam òun náà jẹ́rìí sí tábàlówó náà alukoran ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ń ṣàlàyé fún wa gbogbo ọba tí ẹ mọ̀ nínú suratu Yunus ọ̀rọ̀ anabi Musa àti Fir'aun àti àwọn ọ̀ṣọ́mọgbé Fir'aun ní tó ṣẹlẹ̀ láàrin wọn látara pé ńgbà tí anabi Musa alayhi salam tí ó bẹ̀rẹ̀ sí ní ṣe dáwà fún Fir'aun tó ń pè pé kó fi àwọn ìwà burúkú àwọn nǹkan burúkú tí ń ṣe kalẹ̀ so ni Fir'aun wa ń bi pé ah ṣé ọjẹ́ ń bò lọ́lọ́run ṣe rán sí mi ọ̀dà jẹ́ kí n rí tó àìpọ́ lọ́n bá ràn ó lọ́tọ́ jẹ́ n rí àpẹẹrẹ so ni anabi musa gẹ́gẹ́ bọ́lọ́run ṣe fi ràn bó ṣe hàn nínú al-Qur'an so lọ́wọ́n bá ń sọ ní suratu yunus mọ̀ kálẹ̀ kan pé thumma ba'athna min ba'dihim musa wa harun ila fir'aun wa mala'ihi bi ayatina fastakbaru wa kanu qawman mujrimin falamma ja'ahum al-haqqu min indina qalu inna hadha la sihrun mubin ìgbà tó bẹ̀rẹ̀ sí ní fi àwọn àmì tọ́lọ́wọ́n bá fún un tó fi ń hàn án bóyá bí àwọn ọ̀pá tọ́lọ́wọ́n bá fún un tó ju ọ̀pá yẹn kalẹ̀ tó pa yẹn di ejò ọkọ̀ ọbọ̀ abíyá rẹ̀ ìmọ́lẹ̀ yọ ń bẹ́ẹ̀ <laughs> Fìráúnù ní káì inna hadha la sihrun mubin idán náà ló gbédè yìí idán tí ò rújú náà ni wọ́n ànábì Mùsá gbédè yìí tó mì pé idán bẹ náà ni Fir'aun fi sọ pé idán ni ó gbéde fún un ee anabi musa sọ pé ataqunu lil haqq ataquluna lil haqq lamma ja'akum asihrun hadha wala yuflihu sahirun anabi musa ń sọ fún Fir'aun pé ah ṣé òdodo tí mo gbéde látọ̀dọ̀ ọlọ́run ọba ló ń pè ní idán wala yuflihu sahirun gbogbo ẹni tó bá ti ń ṣe idán tó ń sóògùn <laughs> kò lè là kò lè ṣàṣeyọrí láyé àti ní alkiyama tó yẹ wo ọ̀rọ̀ tó túmọ̀ sí pé àwọn onídàmbẹ gbàtọ́ lọ́wọ́ mú àyà yẹn tọrọ yẹn táyà yẹn lọ táyà yẹn lọ onífàlámà já asàkọ́lẹ̀ Fir'aun ètúni bi kulli sáhìrín alim òun náà ni ẹ bá mi wá àwọn tí wọ́n mọ dán pa turu ń gbà pé idán ni ànábì Mùsá ń pa tí a ó sì sọ gílẹ̀ igi sì di ejò so idán ló ń ṣe yẹn tó túmọ̀ sí pé ọ̀rọ̀ nípa idán ó rinlẹ̀ sọlọ́n wa ní pé falamma alqaw qala musa ma ji'tu bi as-sihr inna allaha sayubtiluhu inna allaha la yuslihu 'amala al-mufsidin. gbàtà wọn náà dé àwọn ológun tọ́lọ̀ lè pè wá wọn náà ni wọ́n ń ju ọ̀pá kalẹ̀ ọ̀pá wọn tí wọ́n náà ń dé jò ṣùgbọ́n tí ejò tí anabi musa ọ̀tọ̀ padà borí àwọn idán táwọn ń ṣe torí anabi ọlọ́wọ́n ọba fún ní karọ́mà ní tí ọlọ́wọ́n fún ní mu'jiza mu'jiza tó ọlọ́wọ́n fún yóò borí idán ni so ọ wá bo àwọn idán yẹn so n tẹ́ mo fẹ́ lómi ẹ̀gẹ́ ni pé idán ọlọ́run bá fi ó fi rinlẹ̀ pé ń bẹ sẹ́ni pé mo ti ṣàlàyé fún yín ní ipe ìpìlẹ̀ idán látọwọ́ àwọn ṣàìtọ́nù ni látọwọ́ àwọn àlejànú ni so gẹ́gẹ́ bó ṣe wà nù Suratul Baqara so bákan náà Aisha radiyallahu anha ó ní àá nínú Sahih Bukhari ó ní wọ́n ṣe oògùn wọ́n ṣe sáà Nabi sallallahu alaihi gan-an tí oògùn yẹn dẹ̀ mu so àmọ́ ọlọ́run bá padà fún anabi sallallahu alaihi wasallam ní ìwòsàn látara ìdán yìí so yẹn ni pé ọlọ́run fún ní àwọn nǹkan tó jẹ́ nǹkan ìwòsàn fún un kódà àdìsá níbi yẹn ṣàlàyé débi pé ẹni tó ṣe wọ́n ń pè ní labedo bono ahom so kódà nínú inú kúmp náà ló ṣe oògùn yẹn sí sẹ́wọ̀n kan so ọlọ́run bá sì tú anabi sallallahu alaihi wasallam kalẹ̀ so inshallah máa padà wá síbẹ̀ tí mo fẹ́ lò níbí gẹ́gẹ́ ni pé idán o nǹkan tí yẹn gbọdọ̀ nígbàgbọ́ pé ń bẹ ni àmọ́ kí wá ní ibi tá a dúró sí níbi pé tá a bá gbà pọ́ ń bẹ a gbà pé kò lè ṣe o bọ́n sógun sógun sógun tọ́lọ́run bábá ní kò ní í ṣe kò lè ṣe ìyẹn túmọ̀ sí pé èèyàn lè gbọdọ̀ má bẹ̀rù ogun pé áà ìlú yìí le wọ́n pa mi ìlú yìí ń le wọ́n sógun sí mi ìlú yìí ń le wọ́n ní jẹ́ kí n lálàáfíà so èèyàn ó di ẹni tí yóò di kèfìrí látara pé ó nígbàgbọ́ pé ogun lè dá ṣe láì ṣe pé pẹ̀lú ọlọ́run ọba so léyìí náà ní ipò tí mùsùlùmí ó dúró sí tí yẹn bá ní kò sóògùn kò sóògùn kò sóògùn ẹni yẹn ń kọjá àlà ń takò alukur'an ń takò hadith anabi nù àmọ́ kí wọ́n tó wá ní oògùn kò sí tí ò lè ṣe hey oògùn àfàìṣẹ́ ni so èèyàn tún ṣe kí ni èèyàn tún ti ń takò ń ọlọ́run bá fẹ́ ká nígbàgbọ́ sí pé kullan yusibana illa ma kataba Allahu lana ikú nǹkan kan ò lè ṣe wá ẹnìkan ò lè wa kó múyàn àfi tọ́lọ́wọ́ bá ti so ibi tí mùsùlùmí máa ń dúró sí lélẹ́yìí so bákan náà mo ṣàlàyé aláǹtọ́ yẹ ká gbọ́yé ṣe rí àwọn kẹ́kẹ́ ń bẹ tó ṣe pé àwọn èèyàn ọmọ yàtọ̀ láàrin ìwòsàn àti ìdán oògùn ṣe rí àwọn ìwòsàn inú rúnyàn ẹlògùn sí kódà níbi ìwòsàn yẹn gan ìyẹn tún gbọ́dọ̀ yéèyàn torí ẹlòmíì ó yí ọ débi pé o gbọ́dọ̀ tó máa fi dán olóbi ń ṣe ẹjẹ fún alápèjúwe kan nísìn bóyá nísìn jẹ̀díjẹ̀dí múyàn àbí ibà múyàn wọn á ní sórí oògùn tá a fún ọ yìí yìí oògùn tá a fún ọ yìí tó bá ti yàgbẹ́ ọ wàá da oògùn yẹn sínú ìgbẹ́ rẹ ibà ọ lọ àbí ó ìjẹ̀díjẹ̀dí ọ lọ tó bá ti dògùn sínú ìgbẹ́ rẹ tí ò ní kàn ọ lára kò ní kàn ara rẹ o kìí ṣe kí wọ́n ní pé bóyá tó bá da sínú ìgbẹ́hun yóò ahóru sí ọ láàbí àbí nǹkan kan wọ́n kàn ní wọ́n dá sí gbẹ́ tó bá ti dá sí gbẹ́ àlàáfíà dé à ìdánù o yẹn gbọ́dọ̀ lákìyèsí àbí wọ́n fún ọ ní oògùn kan tó ń jẹ́ ìwòsàn náà bóyá oògùn bàní wá ní ìdí ìdí ìdí oru yìí kò kan kanlẹ̀ ìdí tó fi tó fi kí agbo yìí kò àbí ó jòkó lérí kíní kan àbí ẹnu ọ̀nà ló jòkó ló ti lò yìí ṣe ìwòsàn mọ́ o náà àbí ká ní pọ́rẹ́ yẹn nísìn wọ́n á ní tọ́ àgbó tá a fún ọ yìí ọkọ̀ọ̀kọ̀ pa ọ̀fọ̀ yìí sí sẹ́wọ́n á ní àgbó náà ní àgbó ní ìdánu wọ́n ti ń lọ ìdán papọ̀ mọ́ oògùn fún ọ̀nà sórí eléyìí ọgbọ́dọ̀ yí èèyàn ìwòsàn tó ṣe pé yóò dá wà sangiliti lásán tí ò ní nímọ̀ jẹ̀mú kankan nínú iná ní jẹ́ pé ìwòsàn o so lẹ́yìn náà èyàn wá ìwòsàn níbi tí èyàn ò bá lè tó bá jẹ́ nǹkan tí kìí ṣe àìsàn tí èyàn ń fojú rí kọ́ wá ní alọ̀lẹ́ ń wá oògùn sí bí lápèjúwe nísìn kí wọ́n ní ọjà mi ọ̀tà kí wọ́n ní ìlọlẹ̀ ń wá oògùn tajà sẹ́hẹ́rù lè yẹn wá kí wọn idán lè yẹn wá kí wọn oògùn tá à ń sọ pé kọ̀ọ̀dá gangan lè yẹn wá kí wọn torí pé kí ni kìí ṣe pé bóyá títọ́ bá wá wẹ ọṣẹ kan àbí tó bá wá fọ́n kínní kankan lẹ̀ lọ́jà títà ọmọ wa dé yìí wọn ṣe òsàn o sẹ́hẹ́rù nu o bẹ́ẹ̀ náà ni ìlọ́kọ wọn á ní kínní kan lọ́wọ́ ẹ̀ ló fi fo orí rẹ ló fi ṣe kínní kankan kan ah tó ẹni pé ọ̀nà tí ìdààmú òfin ní máa bá wa lọ títí lérí nǹkan tí ń sọ yìí jẹ́ kí n ra fún wa ní bí ká ní kọ́rìndà kan ṣẹ́rí gbogbo ìwòsàn tó o bá ti lè lọ sí hospital kó o sọ pé o fẹ́ gba káàdì o fẹ́ rí dókítà lérí rẹ̀ kó o mọ̀ pé o ti di o o kí n tó àlàyé yẹn mú wa gbogbo ní tíyàn bá lè lọ sí hospital fún ṣáà pé yàn lè lọ sí hospital nísìn kí n wá ní òun gba káàdì mo fẹ́ consult dókítà kí ọwá dọ́dọ̀ dókítà kọ́ àmọ́ sọ fún dókítà òun pé ìlọ́kọ́ ni ọjà mi ètà ni ìmọ̀wé ni tó gbogbogbòrú nǹkan yẹn sẹ́ni gbogbo nǹkan tí mo ń kà yìí tíyàn bá nílọ lè máa wá nǹkan sí èèyàn ń wá ìdánù ogun nu èèyàn ń lọ lè ń ṣe káàkiri ọ̀hún sọ pé nísìnyí bá lọ sọ́dọ̀ dókítà nísìnyí à ah, inú máa ń ro kíní kan máa ń ṣe mí nínú máa ń ro mí ẹ̀hẹ́n dókítà yóò wò pé kíní ń ṣe ọ́ sọ ẹ̀yìn tètè rí ẹ̀yìn ríyàwó ni ọjà mi èta ni so gbogbo yẹn àbí ọ̀tá ọ̀tá ń lé mi kí ni so gbúrú àwọn yìí kò sí tọ́kan dókítà pẹ̀lú ẹsẹ̀ wá rí bí ò ṣe kàn wọ́n yẹn tó lè lọ sọ́spítà wọn òun gangan ní jẹ́ pé n tó bá ti lè gbé lọ́hun káwọn kan wá ń bẹ káwọn ní tọ́ ẹsẹ̀ lé ló fi tọ́ n bá ti lọ́wọ́ fẹsẹ̀ lé tọ̀ ń pẹ́sẹ̀ ló fi tọ́ òun ó ọ̀sẹ̀ bọ̀ níjẹ́ báwọn so òun náà ni pé yìí ó gbọ́dọ̀ clear sí gbogbo mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ti ní ẹsẹ̀ lélọ́ lọ fi yanjú kíní yìí so èyí ò fẹ́ bọ tọ́nù so inshallah ọlọ́run jẹ́ kí a padà débẹ̀ àwọn nǹkan wo lèyàn máa wá ń ṣe tí yẹn bá ní ìfura mọ gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí so pé ah mi rí ọjà mi yá àbí ọjà mi ọ̀tà àbí bóyá ìlọ́kọ àbí tètè ríyàwó bá ti fẹ́ fẹ́ ní mọ̀ ń tú tí wọ́n á ní ọ jáde sí má jáde sí n tó ṣe insha allah nípadà mẹ́nu kàn tó nǹkan tó rọrùn báyìí náà ni ìyẹn ó gba aládá lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe lẹ́yìn náà ọkàn rí ó tún balẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba tó nǹkan tó sì fẹ́ ṣe tó bá ń bẹ nínú fífẹ́ tọ́lọ́run ọba ọlọ́run ó jẹ́ kó ṣe sórí gbogbo àwọn oògùn tó wá kíkọ́ tajà kọ́ tajà kó ṣe kíní kan náà àbí ìlówó ní bẹ ní àwúre gbogbo nǹkan kan so àìmọye tó ń ṣe àwọn kìnìún náà tí nǹkan kan ò ṣe wọn kàn tó gbowó lọ́wọ́ rẹ̀ ọ̀nà lásán bóyá lọ́dọ̀ ológun ni àbólọ́dọ̀ ẹni tó pé ń pera rẹ̀ ní àáfà tó pé ológun náà sì ni gbogbo àwọn nǹkan yìí náà lọ gbọdọ̀ yé wa so wọn ni pé eléyìí òun ni ti ń jẹ́ ìtànpè ní àgbọ́yé ti ń jẹ́ àṣẹ́ṣẹ̀rò idán mo sọ níjẹ̀jọ́ pé ó lè jẹ́ pé kọ́dà kéwu gan ni wọ́n fi kọ́ ìwọ̀n tó mọ̀ sí pé kì ṣe idán o kí wá ni àwọn aburú ti ń bẹ níbi kíyàn ọmọ lọ lè ṣe idán àbí kí ọmọ lọlẹ kí ọmọ ṣoògùn aburú wo ni ń bẹ ń bẹ bákan náà aburú wo ni ń bẹ fún ẹni tó ń gan wá olóògùn káàkiri ẹni tí ń ṣe gangan aburú wo ni ń bẹ fún bákan náà ẹni tí ń wá olóògùn káàkiri aburú wo ni ni ọmọ ṣẹlẹ̀ sí i àkọ́kọ́ ni píṣẹ́ rẹ́ni tí ó bá ti ń ṣoògùn oògùn ṣíṣe gangan fúnra rẹ̀ idán ti ṣe náà ń kàlí àṣírí oògùn nínú nǹkan tó ṣe pé kò jẹ́ kí n ma yukhillu bil amni fil afrad wa fil usra wal mujtama' kìí jẹ́ kẹ́ni kọ̀ọ̀kan kó nífọ̀kànbalẹ̀ kìí jẹ́ kí mọ̀lẹ́bí ó nífọ̀kànbalẹ̀ kìí jẹ́ kí àwùjọ ó nífọ̀kànbalẹ̀ àwùjọ tí ogun bá ti pọ̀ jù tí àwọn èèyàn ń sadán tí wọ́n ń sa àṣírí tó bá ti pọ̀ jù kò ní sí ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé ẹni ìhun ẹ máa gbogbo ẹni tó bá nígbàgbọ́ sí ogun ẹ lè rí kó wá jòkó kó ní tọ́ àbónígbàgbọ́ sáàsì rí kó ní mo ti rí dópin báyìí kò sí ohun tọ̀hún pé bóyá àṣírí náà ní ń wá kíní àṣírí tíra náà ni àbí kó ní àṣírí oògùn náà ló ń wá káàkiri ni so gbogbo ẹ̀ pátápátá oògùn náà ni gbogbo ẹ̀ ń jẹ́ so ẹ lè rí ẹni wọn ò sì lè ní ìfọ̀kànbalẹ̀ kílẹ̀ tó bẹ lè ní ìgbàgbọ́ sí oògùn pé oògùn lè o ah òun olóògùn rẹ o ní kankan o ní nífọ̀kànbalẹ̀ àbóhùn gangan sóògùn fúnra rẹ̀ ẹni tó wáyé súnmọ́ gbogbo àwọn tó ń ṣe ẹ̀rí pé wọn ò ní fọkànbalẹ̀ wọn ò séde kan ṣe pé mo ti séde píkì báyìí kò sí ń tọ̀hún so tí nǹkan kan bá ń dún wurunwurun yóò tó wọ́n tún dé o èkúté lè mọ dúnú lé ni wọ́n tún dé náà ni bí ń rìn lọ bọ́kọsẹ̀ yóò rí sọ́ọ̀sì náà ni n ti ń dààmú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nìyẹn tí ò jẹ́ kí wọ́n ní ìfọ̀kànbalẹ̀ láyé wọn tó akókálukú bá ní àgbọ́yé pé ó jáwọ́ kò níbi ìgbàgbọ́ sí ògùn ìgbàgbọ́ sí idán ìgbàgbọ́ sí àṣírí wàláhì ìjọ tí yẹn bá ti já kàyàn tó ti dúró nípò tí Islam fẹ́ kó dúró lélẹ rẹ ìjọ yẹn nìfọ̀kànbalẹ̀ ti bẹ̀rẹ̀ fún ọ torí yẹn padà so oògùn yẹn di Ọlọ́run ọba Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sì ń jẹ kó yíwa pé gbogbo ẹni tí bá ń bẹ tó yẹ pé ìmánì jókòó nínú ẹ̀mí ẹ̀ tó jìnà sí ti ń jẹ ẹbọ Ọlọ́run bá ní alladhina ẹgbẹ́ àyà tí mo kà lẹ́ẹ̀kan ni ó ní wala yuflihu sahiru haythu ata gbogbo ẹni tó bá ti jẹ́ òpìdán olóògùn olóògùn bàbá tí ń sògùn ìyá tí ń sògùn ọmọ tí ń sògùn ó lè ní ìfọ̀kànbalẹ̀ láyé rẹ̀ èèyàn ní ní ìfọ̀kànbalẹ̀ bẹ́ẹ̀ náà ẹnì kọ̀ọ̀kan wọn ó túmọ̀ sí pé tó apẹ́ ẹnì kọ̀ọ̀kan bá ní ló bá nígbàgbọ́ bó ṣe yẹ kó nígbàgbọ́ tí èyí sògùn kí tí èyí wá àṣírí kí tí èyí wá kíní kí ó ní ìfọ̀kànbalẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ wàlláhì bákan náà wọ́n fi usra mọ̀lẹ́bí tó ń bá fẹ́ràn oògùn bó sọkọ àtìyàwó àtọmọ ẹni tó kó wọn ọmọ jogun lọ gbogbo àní síngbẹrẹ sérí síngbẹrẹ sọrùn ayé le ayé segin nìkan bó sùn àdánwò ni tó bá sùn jù àdánwò ni yóò ní mo ti sùn jù fa bí o sùn tí o tó náà yóò ní he ìmọ̀ tó rọrùn sùn dáadáa bọ́lá là àdánwò ni turu ti nígbàgbọ́ sóògùn bọ́kọsẹ̀ àdánwò ni bó rí jẹ àdánwò ni bí ò rí jẹ àdánwò ni ẹni tí bá ń sògùn mọ̀lẹ́bí tí bá ń sògùn yìí ní fọkànbalẹ̀ wọn ò lówó wọn sì mọ se wọn sì mọ saki hílà hílò hílà hílò torí pé kíni wọn ti so òun náà ni pé tí ẹ bá ní nínú ẹbí ẹnìkan ní ń mí ẹnìkan ní ń ba tèmi ti ayé ní ń fọwọ́ rẹ ayé nígbàgbọ́ sí ìfọ̀kànbalẹ̀ ó mọ̀ jìnà sí irú ẹni bẹ́ẹ̀ ni so bákan náà irú ẹni yẹn wọ̀lmọ̀ṣẹ́mà àwùjọ tó wá jẹ́ pé àwùjọ táwọn ológun ti pọ̀ jù àwọn aláṣírí àwọn nankali àwọn ológun tó bá ti pọ̀ jù láwùjọ kò lè sí ìfọ̀kànbalẹ̀ ní àwùjọ yẹn ẹ̀rẹ́ àyà Kùránì mọ́ kàyí pé alladhina amanu walam yalbisu imanahum amnu wa hum muhtadun bí tó bá ti ń ọmọ ike ò lè rìn jáde kó rìn fọkànbalẹ̀ tí òbí ò bá rí ọmọ rẹ̀ fún ìṣẹ́jú mẹ́wàá nísìnyí yóò ti bọ̀ wòye ẹ̀yán bóyá ọmọ ṣeré lọ ní tiẹ̀ o kó tó dípọ̀ ọmọ yẹn dé báyìí wọ́n ti mọ̀ wò pé hey àwọn ti jíun lọ́mọ gbé kí ló fà oògùn tí ń pọ̀ ní àwùjọ ni oògùn tí ń pọ̀ láwùjọ ni bọ́mọ lọ skul tó bá ti ń pẹ́ púpọ̀ báyìí hey àwọn ti jí mi lọ́mọ gbé bẹ́ẹ̀ sì ni wọ́n ń jí àwọn ọmọ yẹn gbé lóòótọ́ wọ́n ń jí àwọn ọmọ gbé wọ́n ń jí odidi èèyàn gbé so oríṣiríṣiríṣiríṣiríṣi kí ló ń fa àwọn àwọn tó ń ṣoògùn yìí náà ni àwọn náà ni ibi tó bá ti wà láwùjọ àwùjọ yóò lé ní fọkànbalẹ̀ o bẹ́ẹ̀ ké bẹ́ẹ̀ ké lílá fi jù bẹ́ẹ̀ lọ tó pé ẹ̀ wá ọ̀nà tẹ́ fi dẹ́kun àwọn oògùn náà ń kàlí gbogbo ẹ̀ kẹ́ dẹ́kun rẹ̀ láyé ẹ̀ní ní fọkànbalẹ̀ ń bẹ ìfọkànbalẹ̀ olè sí láwùjọ ọ̀hún ayé Al-Qur'an ni kò àwọn tó bá nígbàgbọ́ walam yalbisu imanahum bi zulmin tí wọ́n ò ro àbòsí papọ̀ mọ́ tí wọ́n àbòsí yẹn ni pé ẹbọ tí wọ́n ò ṣe ẹbọ papọ̀ mọ́ ìgbàgbọ́ wọn tí wọ́n máa jẹ́ mùsùlùmí mùsùlùmí ológun mùsùlùmí onáńkàlí mùsùlùmí oní mùsùlùmí oníwo mùsùlùmí ọlọ́fọ̀ tí wọ́n máa jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí ongbẹ́rẹ́ mùsùlùmí onígbogbo ẹ̀ oríṣiríṣi mùsùlùmí òun jó òun lọ gbogbo ẹ̀ téèyàn jẹ́rú mùsùlùmí òun ẹni tó bá mùsùlùmí tó bẹ́ẹ̀ lè rí báwọn ò lè ní fọkànbalẹ̀ àwùjọ yẹn ò lè ní fọkànbalẹ̀ ẹ rí àwọn tó ti kú àwọn yóò tún lè jí wọn gbé kí ni wọ́n fi wọ́n ṣe wọ́n fẹ́ fi wọ́n sóògùn wọ́n fẹ́ fi wọ́n sóògùn náà ni so ẹni tó ti kú wọn gèrí rẹ̀ nínú sàárè kí ni wọ́n fi ń ṣe wọ́n sóògùn ni so ẹni ń pa mí wọ́n ń gbọ́ àwọn jíngù kan wọ́n sọ pé ah òkú òkú ń ṣe kéré kan sí òkú ń ṣe pèlè òkú ìṣe kí àwọn èèyàn mọ́ mọ wújàre mọ́nù nínú nínú ìlú yìí ohun tó lọ lè wá gan ni pé ṣọ́ọ̀ṣì ibi táwọn èèyàn ń fi nǹkan yìí ṣe ẹ̀ sí lọ lè túbẹ̀ ká ṣé bẹ́ẹ̀ mọ gbogbo ibi táwọn èèyàn ṣọ́ọ̀ṣì ibi tán ti ń tú kíní ibi tán ti ń rí eré eré ẹja eré egberi eré eré ajá eré ẹlẹ́dẹ̀ eré kíní kan náà mọ gbogbo bẹ́ẹ̀ eré ọ̀bọ eré ìnà kí gbogbo ẹ̀ mọ gbogbo ibẹ̀ ń gẹ́gẹ́ lọ́yẹ̀kẹ́ lọ lè tú tá a bá ti túbẹ̀ ń ká so tí ẹ ti ẹ ti hú ṣọ́ọ̀ṣì rẹ̀ nu àmọ́ pé ẹ̀ ń gé igi lókè lórí ẹ̀ wá ẹfẹ́ ẹfẹ́ pagi ẹ̀ sì fẹ́ pa igi òkè ewé rẹ̀ lẹ̀ ń gé agbòǹgbòlè yẹn ò hù ní àwọn afẹ́ pa igi gbòǹgbòlè yẹn ò hù so lẹ́yìn ìgbà tí àwọn wà sí gidi bá ń lọ fáwọn èèyàn àfa wo ni ó tiẹ̀ ṣe wá sí oògùn fáwọn èèyàn gan àfa wo ni tí ìbá ṣe pàfà tó wá jáfó súnà tó jó súnà tó jẹ́ sàlàfíyà náà ni so àfa wo ni ó ṣe wá sí oògùn pé mọ́ sóògùn òun gan kí n bó òun gan òun gan kí ló kí ló kí ní fi ń ṣẹ̀mí ayé rẹ̀ so òun náà ni pé n ti ń fa kíní yìí gangan òun nìṣòro kóra àwọn èèyàn ti lọ kíní yìí papọ̀ mọ́ bí ẹni pé òun gangan lẹ̀sìn bí ẹni pé òun gangan ni kéwú so òun ni pé àwùjọ tán bá ti ń ṣoògùn ò ní fọkànbalẹ̀ o so bákan náà àwù ẹni tí bá ń jẹ́ ológun tó nígbàgbọ́ sóògùn ẹni yẹn yóò jìnnà sí ẹ̀yàn eh, ni kò ní lè ní àtawakkul ala Allah kò ní lè gbára lọ́lọ́run kò ní lè gbé ẹ̀mí rẹ̀ tẹ ọlọ́run yóò gbẹ́mí tẹ oògùn yẹn ni bí kíní kaba ṣe báyìí wọ́n pé hey òun ti ní kíní yìí lé bó fẹ́ travel hey kíní ń bẹ bí ń rìn lọ hey kíní ń bẹ lára mi ń bẹ lápò mi bó fẹ́ sùn jẹ́ ǹdẹ́ má dìje jẹ́ ń sún mọ́ra kò ní ní fọkànbalẹ̀ anabi sallallahu gan tó wá sọ pé ẹni yẹn ọlọ́run ó dáadáa rẹ̀ ni yóò mọ̀ dá fìtínà sí láyé ni àbí àdìsí àbí òrèrà ni anabi ni mọ̀nà àkọ́dà ọ̀kùdẹ̀tàn ẹni tó bá ta kókó ẹni pé ó ta kókó nǹkan kan fún mọ̀nà fẹ́fẹ́ fi há anabi nílẹ̀ iná tó tún wá ń pè nǹkan kan sínú rẹ̀ tó wá tú sí tótótótó fàkọ́dẹ̀ sáhàrọ̀ anabi náà nìyẹn ti ń sógun ó ti ń ṣe dán anabi ni wàmẹ̀ ń sáhàrọ̀ fàkọ́dẹ̀ àṣíraka ẹni ń sìn ń sógun ó ti ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run wa man ta'allaqa shay'an wukkila ilayhi anábì ní wọ́n tó bá ti lọ dérú ẹ̀mí rẹ̀ papọ̀ mọ́ nǹkan kan ọlọ́run ó sì dáadáa ọ so bákan náà oògùn ṣíṣe yìí kò jẹ́ káwọn èèyàn ó dá ẹni ó dá ó dọ̀rọ̀ rú máwọn èèyàn lójú àtọ̀tọ̀ ọlọ́run àtẹni tí ó jẹ́ ẹni ọlọ́run àwọn èèyàn ó sì mọ̀ pé wọ́n lẹ́ni ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run ó sì mọ̀ pé lẹ́ni lọ́ba mú kinní kan lẹ́nu lọ́ba ní ẹgbẹ́ ẹgbẹ́ ọ̀yá kójò yìí kò sí kinní kan lójó bá lọ. níwàá àwọn tí wọ́n ń jáwọn àlìjẹ̀nu rẹ̀ tí ń lò tí wọ́n ti sọ́ di kèfèrí àwọn ni wọ́n ta tẹ́ǹtì sí gbogbo bẹ̀ yíká ẹ̀ sì ní lójò mọ́. so ẹ sì mọ̀ ní ah olé ọlọ́run rèé ẹni ọlọ́run nu bẹ́ẹ̀ ni oríṣiríṣiríṣiríṣi nǹkan táwọn èèyàn ń ṣe nítorí pé oògùn ni wọ́n ń lò tó pé ọ̀tọ̀ ọlọ́run ni wọ́n àyàn ó sì mọ̀ pé wọ́n lẹ́ni ọlọ́run ọba so eléyìí ó burú ó lágbára torí pé kí ni ẹni tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run yóò sì fọn rò pọ̀ mọ́ ọlọ́run ọba tó bá kẹ́ni ẹni tó bá gbọ́ ògùn yé tó yí ọ tí ọ̀rọ̀ ògùn yí ọ tí ọ̀rọ̀ ìdán náà ń kàlẹ́ gbogbo ẹ̀ tó yí ọ tó yí yẹn pé irọ́ ni pé irọ́ ni ẹni yẹn yóò bọ́ mi ní easter ibad ẹnìkan ò ní sọ ẹ́dẹ́rú òun ní máa mú lò tẹ́bàárẹ́ lómi orí lóun lọ ìlú kan ń lọ Senegal kí ni wà lọ ń wá náà kàlẹ́ lọ ń lọ Chad kí ni wà lọ ń wá náà kàlẹ́ lọ èyí ló ń bọ̀ alátẹ̀kùn ń bọ̀ alọ́rin ń wá náà kàlẹ́ bọ̀ ń wá ogun bọ̀ bó ṣe mọ kiri káàkiri nù yóò dẹrú ayé kọ́dà lómi òun ni kó rokorokoro kọ́ ọmọ gbọ́ mo roko ọdún mẹ́wàá ni mo fi gba náà kàlẹ́ yìí torí kíni torí kíni so òun náà ni pé ìyẹn máa ń di ẹrú ni fẹ́ni tó bá ti nígbàgbọ́ sí ogun so bákan náà ṣe é rí ẹni tí ó bá ń di pé ó bá nígbàgbọ́ sí ogun yòdọ́ yìí ìmọ̀lẹ̀ yóò máa ra owó rẹ̀ láre yóò máa wéṣì owó yóò máa wéṣì owó rẹ̀ bákan náà yóò máa wéṣì àsìkò rẹ̀ ntí òòrùn tọ́lọ́wọ́n ọ̀ràn so inshallah bóyá kí n sí ojú òpó kalẹ̀ fún àwa tí a so zero eight one zero gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣe ní àlàyé ìpè ẹ̀yìn tí a fẹ́ lórí ètò yìí òun ni pé ẹ dákun ìbéèrè ni mo fẹ́ sọ ẹ dákun bóyá ẹni tó bá ní ìmọ̀ràn fún mi kí ó pè lẹ́yìn ìgbà tí mo bá parí ẹ̀ tán sọ kan lọ́wọ́ lè nam kí ni ẹ̀ kọ́ọ̀tì ni o ní ẹ̀kọ́ tì ní tó tẹ bá pè mí ní ẹ̀yìn ètò bísí ńlá ìtàn àìlá so màá lè máa dá wa ní ohùn náà. Ah, ó dà ń pé nẹ́tíwọ́ọ̀kì yìí ó ń kọ́ọ̀tì ni kọ́ọ̀lù ń wọlé bọ̀t ń kọ́ọ̀tì gidi gan ni. naam. salaamaleykum. waaleykum salaam. Eh, ẹ kú ètò. alhamdulilah. ọlọ́run ọba àtàn ilé ẹ̀sán. àmín jazakumullahu khairan. àmín wa iyyakum. ẹ jọ afẹ́ béèrè béèrè ni. naam. ẹ jọ kí ni fáríkù tó wà láàrin ṣéhùn àti dàwáwù. dàwáà òun náà ni mo ti sọ́lẹ̀ kan ipé ìwòsàn ló ń jẹ́ dàwa òun ni pé kíyàn ó tọ́jú àìsàn tí ń ṣèyàn eré ń fọ́ mi nísìn lo nǹkan báyìí sí i so nǹkan yẹn ò sì gbọ́dọ̀ ní idán nínú mo ti ṣàlàyé rẹ̀ so idán ni oògùn tí ó pé èèyàn ń pidán nù so ìwòsàn ni kíyàn ó ṣe ìwòsàn àìsàn inú rùn mí jẹ̀díjẹ̀dí mú mi ara ń ro mí so ìyẹn ìwòsàn nìyẹn dàwa òun ni pé yín ta ó yẹ ìbá wá nǹkan tí ń ṣe sí i sùúrù yẹn kọ́ ni aleykum salaam alhamdulilah. Na'am ẹ káàbọ̀. Amin jazakumullahu khairan. Na'am. Tẹ̀rí àwọn èèyàn بل آمين جزاكم الله خيرا أشنو أشنو نعم هيك تندي قال هنا نعم أكابو السلام عليكم وعليكم السلام السلام عليكم وعليكم السلام من داني لهم الحمد لله آمين أمين pé tí èèyàn bá ológun kan bá bá fún èèyàn lè lò bẹ́ẹ̀ ni èèyàn lè lò ó tí o bá ti ní májẹ̀mú kankan pé rí odó kó tó máa lò ó ó bọ̀rọ̀ rẹ sí òkó tó máa lò ó so lè lò ó náà. tí ó bá di ní ọjọ́ mẹ́jọ kí n salaamaleykum. waaleykum salaam. alhaji atagi sọ̀rọ̀ ní látàgàkà. Ah, ẹ ká wà lájì. ẹ ṣeun ẹkú ètò náà rán yọ fún wa. àmín sà. ẹ dákun tí mo béèrè nǹkan méjì ni. ok sà. àkọ́kọ́ ni pé irú àwọn àgbàlagbà wa tó pé ní kíní ìbára kan báyìí wà. ok tó pé ní wọ́n máa jù sí inú ilé. ẹ alhaji mo ti mọ̀ ọ́ mo ti mọ̀ ọ́ tó náà ní béèrè pé ṣé lè ṣe kò ṣe eléyìí ọ̀kan ẹ̀kejì ni pé ní ká sọ pé ní èèyàn bẹ̀yàn ládùúgbà pé ẹ̀dàpẹ̀ bá ń ṣàdúrà yẹn ń wà gbíga ọlọ́run wá ní pé ní tò kàdúrà ọ̀hún ọlọ́run gbà tó kéèyàn wá ní pé ní ẹ̀rọ ní ẹ pa ẹ fi ṣe sàrà fún àwọn èèyàn ṣé kò ní àbúrò kankan níbẹ̀ náà nípa jù. naam ṣe rí àkọ́kọ́ ni pé ìbéèrè tẹ́kọ́ béèrè nípa títí bàrà bàrà bàrà jújù sínú ilé. <laughs> ó ní àkíyèsí o ó ti nídán nínú o bàrà ò lè kó àrùn kankan lọ sódà gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó so nǹkan mọ́nú ilé náà ni sòrú nǹkan báwọn kí mùsùlùmí ó jìnnà sí i bàrà ò lè jẹ́ kí ó kò kó àrùn ìsàn kankan kúrò ní ara yàn so bí ẹ bọ ni ó dà gẹ́gẹ́ àwọn tó máa ń ta píìnì máa sọ tí wọ́n lóyún tí wọ́n ta píìnì máa sọ náà ni sòrò eléyìí ìwà igbákejì gbá nǹkan míì kún ọlọ́wọ́n bá nù so bàrà ò lè wo yẹn sàn kì í pọ̀ fẹ́ lò ní pé mú àrà yìí bàrà yìí ẹ̀ là kẹ mú kẹ fi ṣe oògùn jẹ̀díjẹ̀dí àbógun bá ẹ̀hẹ́n tí ń jẹ́ wòsàn nù àmọ́ kàn jú kalẹ̀ yóò sì mọ ṣiṣẹ́ nulẹ̀ à èyí wọn ṣe kò sí nínú wòsàn o èyí wọn bá wọn. tọ kéèyàn bẹ̀rẹ̀ ládùúà ipe tọ ẹ bá mi ṣàdúà àlàyé ń bẹ ń bẹ torí bẹ̀mí ládùúà yìí bẹ̀rẹ̀ àwọn oní jálà bí bẹ̀ ni wọ́n ń sá àwọn oní olóògùn bẹ̀ náà ń sá pé àdúà náà ń bẹ̀ wá so wọ́n bẹ̀rẹ̀ ládùúà wọ́n tún ní àpẹ̀rẹ̀ sí i aka kùránì kan ni kùránì méje láka tó bá tún yàwó tó ń lọ síbi kan tó wáyé pé ordinarily pé ah alájí atagé sọ̀rọ̀ bá mi ẹ bá ẹ bá ẹ bá ń bẹ lọ́wọ́n ọba so èmi náà ń wá kíní kan báyìí tẹ̀sí bá mi bẹ lọ́wọ́n kò túmọ̀ sí pé bóyá ń gbà tí àdúrà wa bẹ̀sẹ̀ kí wá lẹ́yìn ni ẹ̀yin lẹ́jẹ́ káàdúrà ó sẹ̀ nítorí náà ń wà fún ilé ẹran kẹ́ pa irọ́ o so kọ̀ lọ́ báwọn so wallahu a'lam inshallah ẹni tó bá fẹ́ pèmí kó pèmí sórí ètò zero eight one zero thirty three fifty one sarumi ọ̀nà ẹni ó ń kí wa pé wa rahmatulah.